ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ tọ́jú rẹ. bàbá màmá sista broda gbogbo ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun gangan náà lẹ́ni kejì rẹ ṣe ni kò rántí kò tọ́jú ẹ ó fi gbogbo léṣe èkìkí aṣọ láì ṣe é gún aṣọ mi ń bẹ nínú ilé odidi ọdún mẹ́ta ò ní wọ̀ ó dẹrẹ ní tí ó rìn ní ò lójú pópó ẹni tó wà nípa ẹ láti ràn lọ́wọ́ ò ṣe ràn án lọ́wọ́ ojoojúmọ́ lẹ́yìn ń dóúnjẹ nù nínú ilé ẹ̀yin mẹ́ta péré ní gbélé ẹ ṣe tán àti ṣe ráìsì kó bí owú bíi mẹ́jọ tó bá tún dọjọ́ kejì ẹ̀ máa yí dànù bẹ́ẹ̀ ebi ń pa àwọn kiri wọ́n ṣàlẹ̀ káàkiri orí àìtàn ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o ṣé láńlọ́ọ̀dù ni ìwọ náà mọ̀ pé tẹ́nàntì yẹn ò níṣẹ́ lọ́wọ́ o mọ̀ pé kò rí nǹkan kan ṣe kan o ṣe pè sẹ́yìn wípé láti ìsìn bí oṣù bíi méjì mẹ́ta síbi tá a wáyé gbogbo ayé ń san hundred thousand seventy ní kí wọ́n san o fi thirty yẹn rẹ̀ lọ má wàá jẹ́ kéèyàn kankan mọ̀ sí o ó wà níkàáwọ́ ẹ láti ṣe nàá o ti kọ́ lé yẹn láti nineteen eighty o ti kọ́ láti nineteen ninety o ti pa owó ilé yẹn ìgbẹ́ ló ṣe fẹ́ increase owó ilé ẹnikẹ́ni tí ìwọ bá ní pa pásítọ̀ ni ọ́ ó lébi ń pòun dádì ni ẹkúnlẹ̀ ẹ̀yà gbàdúrà bàbá ọpẹ́ wa bùsí fún ọmọ rẹ olúwa pèsè fún ẹ dádì àpò ráìsì méjì dẹ̀ wọ́n á nú yàrá ọlọ́run dẹ̀ ń wò yín báyìí ẹ lè sọ pé kó lọ yọ kó bí owó méjì mẹ́ẹ̀ kẹfà fi hundred naira àbí five hundred àbí one thousand lé kó fi repo sí ẹnikẹ́ni tí ìwọ bá nípa ó wà ní ìkáwọ́ ẹ ìmáàmù ni ọ́ àfáà ni ọ́ oníṣègùn ni ọ́ ó mọ̀ pé kíní yìí wà ní ìkáwọ́ ẹ láti ṣe ẹ ṣe é ẹnikẹ́ni ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ẹ̀ni kejì rẹ tọ́jú rẹ kó rántí rẹ àfimí àfimí àfẹnuwọ́ nìkan ṣáá ẹ dalẹ̀ o ẹ má ṣe mọ́ o ẹ má ṣe mọ́ kó má jẹ́ wọ nìkan bámúbámú ni mo yó èmi ò mọ̀ bébí pọ̀ ọmọ ẹnikẹ́ni ah kò wá gbogbo wọn tá à ń sọ rẹ̀ wọn jìnnà sí ọ ó wà ládùúgbò ẹ ó wà nílé ìwé ẹ ó wà níbi iṣẹ́ ẹ ọ̀rọ̀ ọmọràn mi rè o ọlọ́run tó fún ọ ní mẹ́wàá tó fi ẹyọ kan jẹ èèyàn kan yà ó fẹ́ kó o fún nínú mẹ́wàá àti ẹni o kò sọ pé kí wọ́n nìkan da jẹ torí pé ẹnìkan yìí jẹ kílẹ̀ fẹ́ ẹnikẹ́ni tí wọ́n bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì tiẹ̀ ó lè má jọ ọmọ ìyá ẹ̀ ó lè má jọ ọmọ bàbá ẹ̀ ó lè má jẹ alábàágbé ẹ̀ ṣùgbọ́n tọ́jú ẹ̀ kó o rántí ẹ̀ ọ̀rọ̀ mọ̀ràn mi ò jù báyìí lọ. ẹgbẹ́jọ́ yẹn sókè ọláyínká bá ń sọ the great abẹ́rẹ́ orin number one atọ́kùn ètò bàbá ètò lórí ìrẹsìyẹyìn <laughs> lórí Orísun tẹlifíṣàn á ah, ti dùn jù lónìí àlejò mi tí wọ́n jó wọlé lẹ́ẹ̀kan yẹn ẹ ti máa wò pé ẹ wọ́n ṣapá gẹ́ngẹ́ ẹ ọ̀dọ́mọdé rèé gbogbo làtàbà túbútú ti rí léyìí ẹ ìtàn kan wà nídìí ọ̀rọ̀ ọmọ yìí gbogbo ẹ̀ máa dẹ̀yàn náà náà tí ń nà ń bẹ̀ lórí afẹ́fẹ́ lónìí tẹ́ mọ ibi tí mo ti mú bọ̀ ẹgbẹ́jà sókè kẹfà ń kó. orúkọ wọn gangan ni Abel Samson torúkọ tàgẹ́tì ẹ̀ ń jẹ́ Abel Aláyọ̀ ọ̀húndà ẹ káàbọ̀ sórí ètò yìí ó ga jù ẹgẹrẹ ẹ̀rín náà ni ẹ̀rín òjọ kò náà àbí èyí sísọ obìnrin ní ìsìn ẹ jẹ́ ká mọ̀ ni ohun yẹn dà ẹ jẹ́ ká mọ̀ pé yín ni. mi o ògo mi dìde kí o máa rìn o ah. ta lítakùn mi o ògo mi dìde o kó máa sáré. ẹ jẹ́ ń gbọ́ lẹ́ẹ̀kan sí. tálítà kún mi o ògo mi dìde kí o máa rìn o tálítà kún mi o ògo mi dìde o kó máa sáré. ọmọ yìí ẹ̀dẹ̀ ń ṣe mí jù ẹ̀bẹ̀ mi mo gbé yín wá sọ orí ètò ṣé ògo yín nìkan ló mèrè sá gbogbo tèmi wà rẹ̀ pẹ̀dẹ̀ kó máa wò ní. àtàbàtúbú táàlì takùn mi o ògo ayé rẹ̀ dìde kí o máa rìn o oh tàlì takùn mi o oh ògo mi dìde o kó máa sáré tàlì takùn mi o oh, ògo mi dìde kí o máa rìn o tàlì takùn mi o ògo mi dìde o kó máa sáré. ògo tá a dá mọ́ mi wá sáyé láti ilé ìsàpẹ̀tù táwọn kan ṣe bẹ́ẹ̀ ní fẹ́ gbẹ́sẹ̀ lé bá mi yọ akéṣẹ́sẹ̀ gógó wọn o kó bá mi ṣàásí wẹ́wẹ́ ògo tí mo gbé wáyé gangan gan tí wọ́n bu díẹ̀ jẹ́ ń bẹ̀ tọwọ́ bọ̀ wọn ní fún kó bá ń kó gbogbo ẹ̀ jáde ọmọ ológo ti dé mo fẹ́ máa lo ògo mi mo níta líta kú mi o ògo mi dìde kí o máa rìn o. lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí iṣẹ́ bricklayer tí mo ṣe yìí òun ló ń mú owó wọlé sà bẹ́ẹ̀ sà ìyá màdéjú ṣé ọ̀fẹ́ lẹ̀ ń gba iṣẹ́ ẹ má jẹ́ àdára wa ṣéǹjì ń wọlé òun lẹ ṣe ń rówó sórí ṣùgbọ́n tó yọ̀fẹ́ bá pọ̀ jù báyìí lọ yóò ṣì máa gara ó ṣì máa gara ayé yóò ní bàjẹ́ ayé yóò ní bàjẹ́ ẹ jẹ́ wá wò ó tí olóríire kan bá ní ebe ìlàláyọ̀ mi ìfẹ́ kó kọrin mọ́ gbajúmọ̀ sí ẹbí sọ pé gbà owó yìí má kọrin mọ́ láyé owó tàbùà ṣé ẹ máa gbà ṣé nǹkan kan lè ṣẹlẹ̀ tẹ́ẹ̀mì ní kọrin mọ́. mi ò mi ò lè gba sa owó la pe ẹ ẹ ṣe bros ohun tí mo àbí èdè tí mo sọ lẹ́yìn kan yẹn kò yé yẹn dáadáa. eré tí mo tọ̀ fún ẹ níyìí sí ni pé kí ọ̀rọ̀ owó gan-an owó gírí tó dínkù dín owó náà ti pè fún ẹ pé ìwọ náà kàn gbà fún ten billion dollar ìwọ kò gbọ́dọ̀ kọrin mọ́ láyé ẹ o mo dẹ̀ máa máa mọ́nítọ̀ ẹ̀ tó bá kọrin mi ò lè gbà sá. kí ni ìdí rẹ gbà. ìdí tí mi fi lè gbà ni pé èèyàn kì í ti ẹsẹ̀ bọ́ odò mọ́ kí otú ọmọ akígbe òtútù. ìwọ ẹ̀ sì sọ pé ègùn ni ọ lọ pa àdúrò owó yìí níwájú àtàbàtúbú ṣé ọ sì sọ pé ègùn ni rẹ. bẹ́ẹ̀ni sá <laughs> ó túmọ̀ sí pé orin ti di bárakú. bẹ́ẹ̀ni sá. yàtọ̀ sí tàlétà tá a ṣe máa tún kọ ẹ kọrin kan tí ayé ò tí ì gbọ́ rí ẹnìkan kan ò tí ì gbọ́ kò sínú àwo orí ìjókòó ìgangangangan lẹ ti gba ẹ kọ fún un tí ò ní ju bí ìlà kan tàbí ìlà mẹ́ta lọ ẹ fún un ní ìsìn. wà á ràn mí lọ́wọ́ wà á ràn mí lọ́wọ́ ibẹ̀ láláyọ̀ ìrànlọ́wọ́ ẹ̀dá tí ń yẹ o wà á ràn mí lọ́wọ́ bàbá o wà á ràn mí lọ́wọ́ ọlọ́run olújọ mímọ́ o wá ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ẹ̀dá tí ń yẹ wá ràn mí lọ́wọ́. orin yìí dàbí pé àwọn kan ti promise yín rí tó wá sọ wípé kó wá wá rí wọn lọ́fíìsì lọ́la ó wá pe nọ́mbà àwọn dàbí pé kò wá lò mọ́ òun ní pé ìrànwọ́ ẹ̀dá tí yẹ ọlọ́run wá ràn mí lọ́wọ́. ó ti ṣàwọn náà rí wípé wàá ràn mí lọ́wọ́. ẹ máa fúnnu lè. wàá ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ẹ̀dá ti yẹ wàá ràn mí lọ́wọ́. ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ sí Dáfídì tó fi sọ pé èmi ò gbójú mi sórí òkè wọn ni níbo nìrànlọ́wọ́ mi yóò ti wá yóò tọwọ́ Olúwa wá Olúwa tó dá ọ̀run òun ayé ó ti try àwọn òkè kan rí tí wọ́n fuck up ó ti try gbogbo àwọn bàbá olówó ìrànlọ́wọ́ wọn padà yẹ ní ni wọ́n ṣe tètè sọ pé wàá ràn mí lọ́wọ́ wàá ràn mí lọ́wọ́ ní year twenty twenty ìrànlọ́wọ́ ẹ̀dá ti ìyẹ̀ àtàbàtúbù kọlọ́run wàá ràn mí lọ́wọ́. kì í ṣe ìwọ nìkan ló nílò ìrànlọ́wọ́ èmi náà nílò ìrànlọ́wọ́ ètò yìí kò tí ì ní sponsor rà bẹ́ẹ̀ ò ti ń súnmọ́ ọdún mẹ́wàá díẹ̀ díẹ̀ ẹ̀yin sponsor olórí ire ẹ bá ń kówó lẹ́tọ̀ yìí o ẹ bá mà jẹ́ lé mi kúrò lórí ìtù o bàbá o wá ràn mí lọ́wọ́. ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ẹ̀dá ti yẹ wá ràn mí lọ́wọ́. ọlọ́mọdé olú ọ̀daràn èmi náà ti ń wo aláṣẹ lọ́lọ́ ẹ̀rọ ìmọ̀ràn ti ara èmi náà ní ìdí ìrànlọ́wọ́ gbogbo ilẹ̀ ní ìrànlọ́wọ́ wà ní kòkòkò ní dáṣẹ̀ lé yín ọlọ́run ọba tí ń jẹ́ ìrànlọ́wọ́ ẹ̀dá yóò ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ tí a dé tèmi ò dé ògo yìí ní wọlé tiẹ̀ ní ò ní wọlé lágbára lọ́wọ́ ọlọ́run. ebe lalayo ebe lalayo ayé ò ní bàjẹ́ jẹ́ ká wò báyìí kó tó di pé mo kúrò mi báyìí oúnjẹ wo lo fẹ́ràn jù. tuwo ni sáà. tu tuwo. nínú obìnrin pupa gẹ́gẹ́ bí olórin àwọn yàtọ̀ àwọn ọgbọ̀n lé o nínú obìnrin pupa àti obìnrin dúdú ká ní pé èèyàn fẹ́ fi hàn ìkàn ṣayánu méjèèjì èwo lẹ̀ láìkì jù ní wọn pààrọ̀. nínú obìnrin pupa àti obìnrin dúdú ọdún mi ò obìnrin pupa mo kúkú rọra pupa fẹ́ẹ́rẹ́fẹ́. so kọkọ pupa fẹ́ẹ́rẹ́fẹ́. Benz Benz Benz láti fi ṣáyà. Benz má jẹun gbọ́ yẹn so nǹkan tá à ń bá bọ̀ lórí ètò yìí ṣé ẹ tún máa jẹyàn lẹ́ẹ̀kan sí. Benz iyán Benz ìjẹ̀ṣà gúnyán fẹ́ gùn. Benz ẹ̀gún mẹ́rin ló wà nù mọ́tò rà. Eh, yorùbá mẹ́ta egun mẹ́rin egun egun ẹyọ kan yorùbá nìkan mẹ́ta rìn sí eh, màá lọ jẹyọ. èèyàn kan bí mẹ́ta. gómìnà olólùfẹ́ ètò gómìnà ètò èèyàn kan bí mẹ́ta tí mo gbà lálejò lónìí abel alayo abel samson abel alayo ẹ jẹ́ n tó lọ tọ́jú wọn lẹ́ẹ̀kan ìsì tá a bá lọ tá a bá dé ọlọ́gbọ́ ètò yìí ṣì ń tẹ̀síwájú. wàá ràn mí lọ́wọ́ wàá ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ẹ̀dá tí yẹ àwọn nkọrin. wá ràn mí lọ́wọ́. Ah, bó la ti ṣe tọ́ nílé agbára lọ́hùn ta lẹni tó wà ń bẹ̀ kí ni tẹ́ fẹ́ kí àlejò mi kí wọ́n fi àmì sí. ṣubú the great abẹ́rẹ́ orin akínlọ́pọ̀lọpọ̀ ẹ̀kú iṣẹ́ ọpọlọ ọlọ́run á máa fún yín ṣe lórúkọ jésù òkèlékèlè ti máa fọhùn orúkọ mi ní dickness babarinde so mò ń sọ̀rọ̀ láti ìlú òkútipa ní CAC òkè ìbùkún ẹjọ́ ẹ bá wa sọ fún àlejò wa kó bá wa fàmì sórí àjọ̀dún alábíàmọ́ àjọ̀dún alábíàmọ́ ẹ ṣe. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o dickness babarinde eh, láti òkìtìpupa wọ́n ní kẹ́ fi àmì sí àjọ̀dún alábíyamọ àjọ̀dún alábíyamọ. àjọ̀dún alábíyamọ. Hmm. ah lè díẹ̀ o ó ṣe kí máa gbìyànjú. ẹ ẹ gbìyànjú ṣe pé egun náà ni ẹ̀yin náà yóò bá fún èmi. àjọ̀dún alábíyamọ hmm. dòdòmí hmm. rèmí rerere dòdòmí. ẹ ti ẹjọ ọmọ sísítà mi kan ah ìyá àbèjì ẹjọ Michael Ọlátúnjí ọmọ sísítà mi ẹ ti jọ jù dodo alábíyamọ làwọn náà dodo mi remi remi rerere dodo mi remi rerere ẹgbà ẹ pàtó fúnra yín <laughs> ẹgbà Dickness Babanide SO láti Òkìtìpupa ẹ ṣe tẹ̀bọ̀ wá dá sí ètò bàbá ètò tọ̀sẹ̀ yìí a máa rí yín bá àníwá yín ti lágbára Ọlọ́run àjọ̀dún alábíyamọ dodo mi remi rerere ta ni ẹnìkejì tó wà ń bẹ̀ kí lẹ fẹ́ kí wọ́n fi àmì sí. orúkọ mi ni Adéọlá Òkèowó láti alágbàdo ní ìlú èkó tó àtàbàtúbù à ń gbádùn yín o ẹkúṣẹ́ ọpọlọ ọlọ́run máa ràn yín lọ́wọ́ máa ràn yín ṣe òkè òkè lẹ́yẹ ń fọhùn òkè òkè lẹ máa máa lọ o ẹ ẹ bá mi sọ fún àlejò mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí kó bá mi fi àmì sí kòkòrò jóbijóbi <laughs> kí ni mo wí o kòkòrò jóbijóbi ẹ ṣé o ó dàbọ̀ adéọlá ọ̀kẹ́ owó láti alágbàdo lẹ́kọ̀ọ́ mo lẹ ti gbọ́ wọn ní kẹ́ fàmì sí kòkòrò jóbijóbi kòkòrò jóbijóbi kòkòrò jóbijóbi. kòkòrò jóbijóbi hmm. dòdòdò hmm. dòdòdò dòdòdò hmm, náà ni. rèmírèmí dòdòdò rèmírèmí. kòkòrò jóbijóbi ṣùgbọ́n sá. Ah! ìlú tẹ́ ẹ ti wọ́ọ̀lù jẹ́ kí n sọ̀rọ̀ àmọ́ ẹyẹ ràn yín lọ́wọ́ torí lórí ètò àmọ́ ń kọ́ra wa kòkòrò jòbìjòbì dòdòdò rédò rédò bó ṣe ró létí náà là á pè é bó ṣe ró létí náà là á pè é kòkòrò jòbìjòbì dòdòdò rédò rédò kòkòrò jòbìjòbì ẹ pàtẹ́wọ́ fátàbà tún bí di great ẹ padà àdàkẹ́ ojú mi ẹlẹ́rìí sí mi náà ẹ padà rí mi náà. adé aláòkè owó láti alágbàdo nílùú èkó kòkòrò jóbijóbi wọn ò gbà ṣùgbọ́n mo ti ràn wọ́n lọ́wọ́ ẹ má gbàgbé pé ègún rin wọn èmi gangan ni yorùbá hàn wọn ò tẹ̀ gbọ́ fún yorùbá hàn wọn gbìyànjú wọn gbìyànjú náà tálẹ̀ ní kẹta tó wà mí kiri ní tẹ́fẹ́ kálẹ̀jẹ̀ yóò fà mí sí ká tó máa lọ. Tàbátúbù à ń gbádùn ètò yín lórí ètò bàbá ètò orúkọ tèmi ni ọmọbọláńlé florence mò ń pè láti ìlú ìlọrin ní basin mo fẹ́ kí àlejò wa tó wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí kán bá mi fi àmì sí orí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ bọ gbọ́bọ wọ̀gbẹ́ ọ̀pọ̀ bọ gbọ́bọ wọ̀gbẹ́ kí wọ́n bá mi fi àmì sí ẹ ṣe o ọlọ́run máa fún yín ṣe o ẹ kúṣẹ́ sá o. Ah, ọmọbọláńlé florence láti lọrin ẹ ṣe jàre wọ́n ní kẹfà mi sí ọ̀bọ̀n gbọ̀bọ̀gọ̀pẹ̀ ẹ̀ ń lẹ́tí gbọ́n ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gọ̀pẹ́. ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gọ̀pẹ́. <laughs> ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gọ̀pẹ́. ẹ jọ mọ àǹtí mi kan ẹjọ wa àǹtí mi ìyá dókítà ìyá méjì bí michael ṣe ní gẹ́gẹ́ rẹ̀ ọ̀nà ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gọ̀pẹ́. twins michael twins michael bro michael ẹ jọra náà ẹ jọra ọ̀bọ̀ ń gbọ̀bọ̀ gọ̀pẹ́. gbọ̀bọ̀ gọ̀pẹ́. Hmm. domi mire domi domi ẹ̀rọ dáadáa ẹ̀rọ dáadáa domi, dòmí mire dòmí tí mo gbìyànjú sá ẹ gbìyànjú díẹ̀ sí nítorí pé ọmọ ìlú tẹ jẹ́ ní òjẹ́ kí n fẹ́ tọrọ púpọ̀ ara yín sí nítorí ẹ ti gbìyànjú. gbọ́bọ̀ gọ̀pẹ́ dòmí mírere domi, ah! ibi tẹ́ wàá gbẹ̀gbà àwọn fẹ́ dàbí ẹ ti ẹ ti ẹ ti ẹ ti wá sọ̀nà ìyànà bá ẹ ti máa lọ sí sáìdì ọ̀dọ̀ yìí <laughs> lọ́lọ́m. ẹ jẹ́ ìrànyìn lọ́wọ́ tó bá dọjọ́ mi ọ̀bọ ọ̀bọ lóore ọ̀bọ ọ̀bọ gbọbọ ọ̀bọ dòrè ọ̀bọ dòrè gbọbọ mire gọpẹ dòrè domi domi mire dòrè <laughs> tẹ́wá pé ní ọ̀bọ ń lẹ́ sọ pé ọ̀bọ ń ọ̀ dò bọ́ re ọ̀bọ ni ọ̀bọ ọ̀bọ dòrè mire dòrè ọ̀bọ gbọ́bọ gọ̀pẹ́ ó yẹ pàtó fún yín ní ìsìn. ẹ ṣe gan-an